ọ̀sọ́pọ̀ kọ́ríkan ní ọba mákìnkù wọ́n bẹ́ẹ̀ ìgbìmọ̀ òkúkú dẹ̀ rú òrìṣà láọ̀sẹ̀ rẹ̀ máa tó gbígbárúmọlẹ̀ ojúkọ̀ tún ẹnìdínlógúnrúmọlẹ̀ ojúkọ̀ sí. wọ́n ní ká sọ fún ìwọ gẹ́gẹ́ bí olórí tí ọmọkànlá òní wọ́n wà bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ lọ́wọ́. owó èké kò ha mo gbà pé bí ogún bí ọgbọ̀n. wá kí nǹkan tó hápù nǹkan ṣé òun àìwá ni ìka ń gbẹ́jú lọ́wọ́ àìsàn kà ní wọ́n bí mi sí ká ṣe ká fún ẹ orí kí òwò tán. mo láì bóyá sáré chance mi ìkọ̀kọ̀ yìí sì ní ṣe ní bá sọ pé kí wọ́n release Àkàfà kémi wà ní detention ṣùgbọ́n ẹjọ́ máa gbé èlèyàn ní station owó ò gbọ́dọ̀ wà ní detention. ẹrù ò tí ẹ bá ẹ pé n tó ṣe fún mi ó lè ṣe fún ẹ. kí ni ìgboro lèmi tó bá lu èmi jìjì máa pa wọn ni. ṣùgbọ́n ẹ̀yin láti mọ̀ wípé igbá ni wọ́n máa ń pa wọn kì í pa àwo. ikú bá yọjú sí ẹ báyìí ìbẹ̀rẹ̀ ta lódò mi. mi ò kì í ṣe wèrè náà ni mo ṣe máa kàn dédé máa báyọ̀ ìjà tó bá tọ́ mi. mo nà á tún. pa pa ẹ́ sínú yàrá ẹ̀. jìjì bá wọ kẹ́sì mọ́ wo lọ́wọ́ àwọn òbí wa èlé kan òun kan náà ni wọ́n. lẹ́yìn ọ̀dọ́ tí ló bí tiẹ̀ ó máa lábẹ́ ó dẹ̀ máa bí. mo fẹ́. kílẹ̀ lórí ilẹ̀ láàárọ̀ yìí ti gbé akitẹ́ni tó bá bá mi mọ ilẹ̀ tó bá bá mi ká lè mọ tá a dẹ́kun sórí ẹ̀. Géńdé ọmọkùnrin lórí ilẹ̀ yìí. Àyẹ̀wò ìyára mo kí ọ̀kẹ́rẹ́. Bẹ́ẹ̀ni ọba dẹ lòdì lè ní òrẹ́jà tó yarọ ibi tẹ́ ṣe ra nǹkan lọ ti yọ wọ́lẹ̀ tí mo yín lára mi. lẹ́nu iṣẹ́ olè ti sùn ah, iṣẹ́ ti bọ́ lọ́wọ́ yín. àwọn ẹni máa lajú náà lè máa kú dání ẹnì ọ̀gbìn mo lajú dáadáa lẹ́jọ́ wò ni. àwa lè lo èrò tá a bá wú fóònù yìí nígbà tó sì wà lẹ́nu. ó escape wọlé ní escape tó escape wọlé mo fà jáde ọ̀bàbà ẹ mọ̀ pé ọ̀bàbà jáde mo bẹ̀rẹ̀ ti bí ọ̀bàbà ni mo bí fà jáde bàbá ọmọ tí mo gbọ́ wọlé ṣúgà ẹ̀ báyìí ọkùnrin dẹ̀rọ lẹ́lẹ́ ìdarí o gbogbo wa ti kóra wa àwa ń ta báyìí àwa ní ṣùgbọ́n ká kọ́kọ́ níwájú ọba táwa gbàjẹ́ táwa tún kó mi lábẹ́sí à lọ sún police station. wọ́n ní bá a bá pòkú ní pópó alàyè ní dáhùn ọ̀làwọlé o ṣíjú rẹ kọ́ wọ̀ mí ń gbà lọ́wọ́ mi tàkẹ́ṣẹ́ ní ìṣẹ́ láwùjọ òun ń gbà. tá a fẹ́ gbé iṣu sí iṣu rò lẹ. sórí ẹni tó lẹ́rù òun ló lẹ́rù ẹni tó dẹ̀ lẹ́rù òun ló lẹ́rù. desmond sọ pé òun ò ṣe mọ́ sọ pé wàá ní tiẹ̀. kí ló ní tọwọ́ bọ náà kù. Ah. Come on, bring out your hands. But he's not a slave. Yeah, he's not a slave, but I think it's against the ethics of any organization tí wọ́n bá ti ṣe. ọmọ yorùbá ni ẹ and culture is culture. ẹ̀rí ẹlòmíì èèyàn bá ṣiṣẹ́ ẹ̀ lè rí kankan mọ́ bọ̀ èèyàn bá ẹlòmíì ṣiṣẹ́ ayé èèyàn tó bàjẹ́ jùgbà téèyàn ò ṣiṣẹ́ lọ. situation mọ́mi o òun ló trigger shock yẹn she actually slum. kí ni òsibí ti bá wọn dókítà ọkàn tẹ́ ń sọ̀rọ̀ yé mi kí ló ṣẹlẹ̀. ṣé ìwọ sọ fún pábẹ́rẹ́ tiẹ̀ ò lókun ìdílé mo ní kó mú wálé jẹ́ ká mọ̀ jẹ́ ká mọ̀ bí tó bá ń rìn sí. actually ma o ti pè mí so but èmi ló yẹ kí n ti wá sọ fún ọ. ẹ mi ò gba káàṣì mọ́mọ́ ṣe rí káàṣì yẹn ó dẹ̀ pé ó máa fún mi pé kí n mo ti máa ń fẹ́ ìdínà tán. ok o mi máa fún yín transfer. mo ẹ fún ọ̀rẹ́ mi mi níbi iṣẹ́ yẹn. i'm not asking if you're fine i'm asking what is going on here. òun ti ẹ̀yìn try. kálẹ̀ mi ni màá ti sún síwájú ti pẹ́. but you're a man. ni kí n wá máa kéèyàn kéèyàn eh. pa mí. just imagine To bá jẹ́ ìyàwó ilé ẹ̀ ni madam ṣé next ni pé ó máa bàjẹ́ àbó máa lé ńlé. kí ló ju intimacy lọ. All I just want for you to do is to make me happy. Má torí ìyàwó àfẹ́sọ́nà kò ignore mi. Go out with a stranger. I went out with my boyfriend. Boyfriend? Get up! I am your boss. Wunmi Dada, I am different. Gbogbo rubbish tí mo sì mi gbà lọ́wọ́ yín yẹn, má fi lọ mí o. wàhálà yìí ló pọ̀ jù wàhálà yìí ti pọ̀ jù dáadáa sí mi gan yàtọ̀ sí pé wọ́n fún mi lówó fúnra ara wọn wọ́n tún ní gbà gbéléyò fọmọ gbéléyò fúyàwó ṣé irú èèyàn tó ń ṣe dáadáa sí mi bẹ́ẹ̀ yẹn aláàánú mi ni màá máa wá rò ó bó ṣe máa kú kó ṣeé ṣe. Mr. Kamoru abi nínú ìwádìí táwa ṣe ó fẹsẹ̀ múlẹ̀ wípé ní ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ mọ́tò honourable kọ́ ni ẹ gbé jáde lọ́jọ́ yẹn wọ́n ní mọ́tò tẹ́ gbé jáde lọ́jọ́ yẹn àti ọ̀dọ̀ yín ló ti wá. kò sí rọ́ọ̀bẹ̀. ok fine kí wàá ní nǹkan tó fà á tí honourable fi máa jáde láìsí escort kan tó tẹ̀lé wọn tó fi jẹ́ wípé láàárín ẹ̀yin honourable àti ọmọbìnrin kan ńlẹ́dìjọ́ rin ìrìn àjò yẹn kí nǹkan tó ṣẹlẹ̀ yìí tó fi ṣẹlẹ̀. ẹ ṣé ọgá ọlọ́pàá. okay mọ́tò wọn ní problem mo pe mẹkáníìkì àgbẹ̀ lọ sọ́dọ̀ ẹ̀ nígbà tí mẹkáníìkì gbé mọ́tò lọ wọ́n sọ fún mi pé ibi tá a fẹ́ lọ yìí àwọn fẹ́ kó jẹ́ àṣírí láàrin èmi àwọn àtọmọbìnrin yẹn ah, ọ̀gá ṣé òsì wọ́n ní kò sí nǹkan ó dáa wọ́n wá bí mi pé mọ́tò wo la fẹ́ gbé lọ ẹ ṣe ẹ̀gbọ́n mi ní mọ́tò kan wọn ò fi bẹ́ẹ̀ lò ẹ jẹ́ ń lọ gbé mọ́tò yẹn wá tí má gbé mọ́tò yẹn dé àárí mọ́tò yẹn gbé lọ síbi tí afẹ́ lọ wọn lókè ó dà bẹ́ẹ̀ àdẹ̀gbẹ́ mọ́tò yẹn òun la fi gbé lọ síbi tí a lọ pé ọ̀rọ̀ ikú wá dé wá ṣẹlẹ̀ mi mọ̀ pẹ́ rárá àwọn náà ní ká fi ṣàṣírí láàrin àwa mẹ́tẹ̀ẹ̀ta àwọn ò fẹ́ lu escort kọ́kọ́ àwọn ò fẹ́ kẹ́nìbọ̀dì mọ̀ ń pa ibi tá a ń lọ lórí ṣẹlẹ̀ yẹn fi ṣẹlẹ̀ ní ọjọ́ náà kò ń sí kankan bẹ́ẹ̀ mi lè ní kọ́ láàánú mi kú. Mr. Kamoro. Yes, sir nǹkan tẹ́ mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn nìyẹn. bẹ́ẹ̀ni. ẹ ò dẹ̀ mọ̀ jù bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ni sá. ok kò sí problem èmi ti gbọ́ gbogbo àlàyé yín bọ̀tẹ́ ṣì máa wà ní custody wa fún bí ọjọ́ mélòó kan ah. nítorí pé a máa ní láti continue investigation wa ṣùgbọ́n tá a bá ti di fact mú a máa fúri yín ẹ̀ máa lọlé. ọ̀gọ́lẹ́kọ̀ ah, ẹ má jà ṣe bẹ́ẹ̀ ẹ gbọ́ gbogbo nǹkan tí mo sọ mí ìmú ẹni tí aláàánú mi lè ṣe aburú mi nìkan ga mi kú ẹ má jẹ́ wà ń bí. Mr. Kamoru. yes sir. ẹ má tún bẹ̀bẹ̀ mọ́ ẹ ti ṣe àlàyé wípé ẹ ò mọ̀ nípa ikú ọ̀gá yín. bẹ́ẹ̀ni. ẹ eh, that is it ẹ yẹn fọkàn yín balẹ̀. ah. Sergeant Bode. ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ tó rí ọlọ́run sí I can explain ṣe rí ọjọ́ tí accident yìí ṣẹlẹ̀ gbogbo ọgbọ́n Honorable Zadi ló jẹ́ sí mi bí sugar daddy mi ni and we've been together now it's about six months ago and Sherry, ọjọ́ tí accident yìí ṣẹlẹ̀ tí nǹkan burúkú yìí ṣẹlẹ̀ báyìí wọ́n kò pè mí ni pé kí n drop ní nearby ilé wọn so mo pick uber mo drop to nítòsí ọ̀dọ̀ wọn then wọ́n pick me from there then we started the journey ẹ jọ mi mọ kókó pa ẹ. n tó ń jẹ́ kó yé mi ni pé. Pe relationship ìwà àti honourable kò tí ì pẹ́. rárá o just six months ni but within that six months èmo àti jáde a máa lọ sí a lot of places wọ́n ti gbé mi travel. ní ọjọ́ tí incident yìí wáyé ọwọ́ ta ni fóònù honourable wa. Ah, àwọn olè yẹn lọ́kọ̀ọ́ sherry immediately don shoot honourable by. on pick gbogbo fóònù tó wà lórí seat. bí e lọ kó lọ òun kọ̀ǹfàmù ẹ̀ fún mi wípé àwọn olè yẹn ló kó gbogbo fóònù honourable lọ́jọ́ yẹn. yes sir. ṣé àwọn nǹkan tó mọ̀ nípa ọ̀rọ̀ yẹn náà nìyẹn àbí. it's okay no problem but um, ó ṣì máa wà ní custody wa fúngbà díẹ̀ for further investigation okay but fọkàn rẹ balẹ̀. Um, officer ẹ jẹ́ bá mi dá padà. ṣé o ṣe Wow, I can't believe I'm in Nigeria. Yeah. wow. But Dad, everything looks different. Yeah, you know, um, Nigeria is developing. It's developing. You know. Wow, that's true. But everybody are frowning their face. <laughs> well, you have to understand that there's a lot of poverty in the land. So, you know, when people are hungry, you expect them to smile? No. Uh-huh. So just think about it. When you are hungry, like extremely hungry, do ah. you smile? <laughs> No. Uh-huh. So that's the way it is. Well, can government not find work for them? Well, you see, the government issue is another story that you might not understand right now. But I will tell you, um, we have bad leadership. So they're misappropriating funds. So that's why. Um, but what matters is for us to do what we can to help those who can. And of course, to make sure that while you are here, I protect you and make sure that you're secure. That's all that matters. Okay? Yes. Everything else is uh, by the wayside. buy for your brother. You know that one is a hungry jack. <laughs> He's always hungry, that boy. So you let me know if you want me to get you some too. No, I'm not hungry for You're now. good? Yeah. You're not hungry? Yeah. Okay. Not that we'll get home, then you start saying, Dad, I should have bought pizza, I should have bought pizza. I will not answer you. <laughs> okay? Okay. Alright. Now you know your brother, he'll make fun of you when he's eating it and you don't have it. You know what, I'll just buy for both of you. Because you know that one, he likes to do alcohol like this. By the time you get home, they'll start eating pizza and coming to taunt you and tease you with it. I don't want any fight from you guys today. So I'll just buy for both of you. Okay? Okay. Alright. Almost. <laughs> Mommy. Just a few days. Today, your name is everywhere. Bola Jilotsun, Bola Jilusi. Ah, mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé orúkọ rere ó Keep it up, my son. Mommy, you know, I don't have a choice. Hmm. As you know, or daddy will ti inherit. Hmm. According to him, or daddy too. I will not inherit. So uh, I pray and I hope that I can pass it on to my children. Amen. Because, Amen. you know, when I be deliver. Acts like that is generational. Obiwa money. ìdílé yín ìdílé dáàdì àbí ìdílé. <laughs> ìdílé adimọ́mì sáàdì tí yẹn mi mọ ọ̀pẹ tẹ́ ń ṣe mẹ́. sí ìlú ẹ̀ náà. ẹ tẹ dúró kémi dé <laughs> ìyá àtọmọ kí ló dé ẹ ti sọ̀rọ̀ lẹ́yìn mi ẹ how are you there? ẹ ìgbà olóde. yeah. just few days ìwọ tẹ̀ jẹ́ kí n dènà kó dídí pẹ́ bẹ̀sí máa máa sọ ìṣe family meeting. <laughs> kí ló ṣẹlẹ̀ ṣe fẹ́ máa dá sọ́rọ̀ àárín mi àtọmọ mi. Hmm. ẹ rí i pé bọ́lájí ti change gan èèmù ah, ah. kàn ń wò látàárọ̀ ni. ó di dandan kó change ṣé ìwọ mọ̀ pé amẹ́ríkà ló ti ń bọ̀ ni jẹ́ kí n sọ̀rọ̀ kan fún ẹ ṣe orílẹ̀ amẹ́ríkà kó jẹ́ ọjọ́ kan péré ló lò ká má ti wá sọ ọdún kan ó máa sọ́ra omi amẹ́ríkà máa jẹ́ kéèyàn sọ́ra. àti bọ́gà bẹ́ẹ̀. wo bọ́lájí èyí tá à ń sọ dùn ṣé ibi tí mo ti lọ ṣe aṣojú ẹ̀ níjẹta àwọn èèyàn máa praise ẹ o ah, orí mi díẹ̀ ń wú inú mi dùn pé nǹkan tí mo fi sílẹ̀ ìwọ náà bẹ̀rẹ̀ sí ní gbé because nǹkan tí dáàdì tèmi náà kọ́ èmi òun lèmi náà ṣe òun dẹ̀ ni wọ́n bọ́ lọ́wọ́ mi mm. anyway we thank God because it is generational yes. and uh, <clears throat> eléyìí tó wá wà around nsìn mm-hmm. títí èyí tí mo fẹ́ lọ lọ́tún láì definitely àjọ ń lọ ni o. oh most definitely uh-huh. um, mo máa tẹ̀ fẹ́ kẹ́ ń bẹ̀ because mo fẹ́ wo àwọn nǹkan tó ń ti ṣe. Better. If there are other things that I need to add to it or remove, exactly. so we'll be able to you know, yes. go over it together. Yes. While wà á project manager yẹn relate àwọn nǹkan kan oh, tó fẹ́. yes in fact oh pè mí like about a day ago so okay. It àti ti sọ̀rọ̀ díẹ̀ náà but you know ah, uh, yeah. uh, seeing is believing. You ah, know? uh, exactly exactly no problem no problem. Oh, mọ̀ nǹkan tí mo mm-hmm. I think we have something to discuss about you and I um, jẹ́ ká lọ sí study so that a lè lọ ṣe family meeting. all right no problem. a fẹ́ lọ ṣe family meeting ni. àwọn ni à ń bọ̀ ẹ̀jẹ̀ ń gbọ́dọ̀ dáadé fẹ́ sọ. ọmọ ọlọ́bì kankan ó yìn padà bọ̀ wá bẹ́ẹ̀. Ah. Ah, báwo ni ká sàn Yes. Mm-hmm. Oh, Raji, thank you. Ẹ ṣé gan sir. Ẹ ṣé gan sir. God bless you. Ẹ ṣé gan. Ṣé ilé yìí I really appreciate ilé yìí pọ̀ o. Ẹ ṣé gan. A dúpẹ́ ọmọ tí iná ara láàánú lágbára Ọlọ́run. Iṣẹ́ yìí ò ní díṣẹ́. Eléyìí dẹ̀ a máa fi díṣẹ́ fún ẹgbẹ́ ni o. Ah. Ẹgbẹ́ ló ń lọ bó ṣe wà yìí. Ibi kò tí máa ń rò pé irú kan tẹ̀yìn ṣe ni àwọn olówó tó kù gbẹ̀ngbẹ̀n bó ṣe ń ṣe nìyẹn àwọn yóò sọ pé wọ́n ń jalè kiri wọn ò ní máa ṣe bẹ́ẹ̀ hmm. wọn ò ní máa ṣe bẹ́ẹ̀. Hmm. I see your point but message tí mo fẹ́ fún yín lẹ́nu rẹ̀ ó ní wípé àwọn tá à ń ṣe gbogbo nǹkan tá à ń ṣe fún yín káwọn náà má jókòó sórí ẹ̀ kàn forward kò yẹ yín so message yẹn ni kí ẹ jẹ́ káwọn groups yín mọ̀ èpè tán bá fún ẹ ní nǹkan má jókòó tẹ̀tẹ̀rẹ̀ tì ìwọ náà fún ẹlòmíì èmi náà mo ti máa ń sọ fún wọn èmi personally mo máa ń sọ fún wọn because àwọn èèyàn máa ń sọ pé who you help. who you help. yes ta ló ṣoore fún àbí ta ni o ti ṣàánú fún rí. that's a good message ìyẹn ni kẹ́ ẹ spread around káwọn èèyàn mọ̀ because o ò lè máa gba orí kí ìwọ má lè ṣoore it's not done the long short of it is we rise by lifting others ṣó ti yẹ yín now tí ẹ bá need anything mi ò ní pẹ́ this time around so kẹ jẹ́ kí n mọ̀ in time kó má di pé màá dé America tán lẹ́wà máa pè mí pé kínní. so no problem. all right all right, all right. sir, all right, nice day thank you so much. thank you sir. Yes, party. Never say no. Yes, party. Never say no. Yes, party. Never say no. <laughs> my leader. Uh, Williams. Sam, mo wà pẹ̀lú yín. Yorùbá ní ẹ̀mí àbàtà ló ń módò sàn ọlá bàbá ọmọ ló mọ ọmọ yẹn. ẹ mo ń láti dúpẹ́ especially fún àtìlẹ́yìn ẹ̀ fún pàtì wa ṣé o mọ̀ wípé ọlá pé ó ń kán sí ojú látọ̀dọ̀ ẹ ló ń jẹ́ kó kán sáyà àìmọye tó lówó tí ò fi ṣe pàtì láàánú tí ò bá sí ọlá tiẹ̀ níbo làbá wà lónìí. Ọlá Ọlọ́run sir. On behalf of the leadership of this great party, I thank you. You're welcome sir. Ntoni tiẹ̀. Àmín sir. Ǹjọ́ wá yẹ kó o ṣe wàhálà tó tó báyìí fún pátì kó wá jẹ́ pé látọ̀dọ̀ ẹ ni pátì náà máa fi ìdí rẹ mi. Ah, Ọlọ́run ní jẹ́ ká rògbò jákulẹ̀ sir. Good. Ǹjẹ́ a ní governorship candidate? We have. We don't. Kuye oh, is there. <laughs> Who is Kuye? No, nínú Kuye tọ̀dọ̀ tiwa àti Gbádébọ̀ tí àwọn ọ̀dà pàtì tí wọ́n gbé jáde jọ̀ọ́ta lóníwèé tìjú. ẹ ṣẹ́rí my leader ìgbàgbọ́ tèmi ni pé bí Kúyẹ̀ ṣe wà yẹn tí a bá gbìyànjú ta gbárùkù tí ta kó gbogbo nǹkan tó yẹ ká kó yìí ká Kúyẹ̀ má ṣe. let me express some things to you olówó ni Kúyẹ̀ kì í ṣe náwó ṣé Kúyẹ̀ lè gbé fifty million naira lẹ́fọ̀ọ́ party. ṣé Kúyẹ̀ lè gbé hundred million naira lẹ́fọ̀ọ́ party. Ah, that means i'm a candidate ah. a ṣe máa lọ máa tọrọ owó lọ́dọ̀ Rashidi tọrọ owó lọ́dọ̀ Bashiru is that how to run a party. no sir no sir no sir. ìwọ ló máa jẹ gómìnà wa you are the next governor. gbọ́dọ̀ ti fẹ́ kí n rówó sá. <laughs> tí mo bá sọ pé ìwọ ló máa jẹ gómìnà wa mi ò mí ìpéwọ̀ gangan ṣùgbọ́n ara ẹni ìṣó ló ti ń rùn. ẹ tàn mọ́lẹ̀ sísá ẹ tàn mọ́lẹ̀. Williams. Williams. mo wà pẹ̀lú yín sà. Bọ́lájí is our next governor your friend. Bọ́lájí ọ̀rẹ́ mi ah, uh, my leader nǹkan kan tẹ́ mọ̀ ń pa Bọ́lájí ni pé ọmọ bọ̀tá ni Bọ́lájí ó kàn ń ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn ẹ mo ṣe bọ́ọ̀hù síbì kan mo kọ́ ọjà síbì kan mo kọ́ skul síbì kan ó lóun ń ṣe é tìtorí bọ́ọ̀lù ń ṣe rán ni. Williams ló Ah. torí ìrègùn la ṣe ń ṣoore kò sẹ́ni tó ń ṣe nǹkan torí ọlọ́run ní ojú kan sọ pé he's a nice man ó ti jèrè bọ́lájí ló wà bí olówó. Ah, ah. hundred. is he not educated. hundred sir. he looks handsome. yes sure sir. ó kàwé ó wà exposed ó dẹ̀ náwó that's all ta nídìí nìyẹn talk to Bọ́lájí wá gbogbo ọ̀nà láti kó sí lórí ìdí tó gbọ́dọ̀ fi jẹ gọ́vnọ̀ àǹfààní tó wà ní gọ́vnọ̀ pé kí wọ́n á dìde pé your excellency ó ti tán then our party we survive our party we triumph. <laughs> consider it done sir. yorùbá mo ti ṣe o ti ṣe ṣe. house of rep tó lọ yẹn mo assure ẹ lẹ́nìí automatic ticket ni fún ẹ. my leader my leader my leader. best party. never say no. màá mú tí yóò lé. bro ají kílẹ̀ jẹlẹ̀. you ah, ah, looking fresh bro. Uh -uh. how's business how's everything. She torí pé mi ilẹ̀ tí wá sílùú òyìnbó ń sìn káyé mi má dáa <laughs> àbí ah, ọmọ fèmí lẹ o fèmí lẹ o. you doing good you look good. pẹ́ ah, náà là ń oh my dear. that's nice. pẹ́ ni so báwo ni. kò bá a dọ̀ ooru wa stop ah, ah. ẹ ọmọ nàìjíríà ni ẹ nà. ti so ìwọ̀n kan o. hands. àwọn àgbà bọ̀ wọ́n iye kan kò ju méjì báyìí náà lọ hmm? yánníbo àti ìrèrè ọ̀rọ̀ tá a bá wá ń bára wa sọ ìrìn tá a bá ń bára wa rìn ìṣesí tá a bá ń kọ́ ṣe láàrin ara wa tí ò bá ti mọ́gbọ́n wá Bọ́lájí tọrẹ ò bá ṣe é ṣe kí ló dé tá a yọ̀ǹda ara wa ìwọ ń ṣe dáadáa láàyè tiẹ̀ èmi náà ń ṣe dáadáa láàyè mi àwọn nǹkan kan wà tí mo máa ń rí bí ọgbọ́n nípa àrìn àjò tó máa ń rìn àti nǹkan tí òun ṣe fáwọn tó jẹ́ wípé wọn ò tiẹ̀ mọ sọ́ọ̀sì tó ti ń rówó tí wọn ò mọ bó ṣe ń jìyà rówó tí wọn ò mọ bó tútù ṣe ń pa wọ́n but àsìkò return ẹ̀ ti wá dé tó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn villages ló ti kọ́ bọ́ọ̀hù sí wọ́n ti pé o bá wọn ṣe ọjà. Ja ní last year ìwọ fúnra rẹ ló fi owó ọwọ́ rẹ build ẹ the only thing tí mo kàn láì tó ń ṣe ni wípé òun fi orúkọ ẹ sí i bóyá orúkọ má bàa parun ni o lórí àwọn ọmọ àbí lórí nǹkan kan now mo tún rí ipò tó kọ́ school tí òun ṣe ẹyọ kan tí kì í ṣe méjì sọ àwọn òbí kọ̀ọ̀kan Bọ́lájí. Uh, kò ń ṣe pé mò ń mú lábàáwá o mi ì dẹ̀ pàṣẹ fún ọ̀rẹ́ mo mú sọ fún ẹ wípé láti wákàtí yìí lọ mo fẹ́ kó go into politics. Politics? Yeah. <laughs> yeah, bro. I'm not interested, man. Mi ò lè ṣe politics. I can't àwọn nǹkan tó bá le jọ̀gẹ̀dẹ̀ mi ò lè mi ò ń jẹ́ i don't want no problems bí mo ṣe ń lọ mm. tí mo bọ̀ yẹn that's all i wanna do My wá help àwọn èèyàn that's all i don't wanna do more than that Me, ò expect anything in return bọ́lá ń ṣe rán mi ni mo ṣe ń ṣe. okay i did not say what you are doing is not good kò sí nǹkan tó bad nínú nǹkan tó ń ṣe but tèmi bá fún ẹ ní two plus three. To just six tó bá jókòó tó bá rò wàá mọ̀ wípé idea tí mo fẹ́ fún ẹ ó jẹ́ nǹkan tí o máa survive for life but then wàá gbàgbé nípa pé o fẹ́ máa travel gan now this is it gbogbo àwọn tó ń gbégbá politics gan ní nàìjíríà ń sìn wọn ò ṣètò ẹ̀ kò sí kankan nu wọn tó gbin àgbàdo sílẹ̀ kò sí kankan nu wọn tó gbin ọkà bàbà sílẹ̀ kò sí kankan nu wọn tó ní òkè lápájá gbà ẹ máa gbà lọ́sẹ̀sẹ̀ ẹ máa gbà lóṣooṣù. ìwọ ti kọ́ school àìmọye bọ́ọ̀wù ló ti ṣe àìmọye ọjà ló ti kọ́ ó wá ṣe torí return kankan bọ̀dẹ̀mí sọ fún ẹ pé àsìkò return ẹ ti dé báyìí. Williams. the reason I do what I do is I'm blessed. You know, God has really blessed me. I know. Um, I live in a great country where I'm able to, you know, make a lot of money. Now, àwọn èèyàn your they There's suffering. There's hardship in the country. So, máa màá wọn. I'm not doing this for return. I just want to help my people. Olaji, simple arithmetic. Two plus three, Shomopale reach six. How? I will tell you. For the fact we wọ́n ń ṣe out of your own pocket Life very tán nǹkan kan lórí ẹ̀. Ọjà ah àá, mo ń sọ fún ẹ wípé àwọn tó ń tó ń wà ní politics wa ní nàìjíríà yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ò nákọ́ bọ̀ wọn àfìgbà kan bá tó dórí ipò làwọn náà tó ń gbìyànjú pé òkè ká tó kúrò mbẹ tẹka ṣe báyìí tẹka ṣe báyìí but now ìwọ máa ṣe irú ìwọ báyìí ló lè wà nípò olórí ìwọ ló máa wà nípò olórí because ìwọ tó lè wà lamẹ́ríkà fowó ẹ̀ ṣiṣẹ́ wà náwó ẹ̀ sí nàìjíríà my dear brother àsìkò rèé láti kórè àsìkò rèé gbogbo nǹkan tí wọn náà fúrúgbìn àsìkò rèé láti jẹ́ àsìkò ní láti jẹ́ kó mọ̀ wípé òkè o kò pọn dandan kéèyàn wà níbì kan kó tó lè ràn yàn lọ́wọ́ tírú èyí bá wá wà tó jẹ́pọ̀ olórí ó di dandan kílùú gbádùn ó di dandan kílùú wà nírọ̀rùn ó di dandan kílùú lọ bó ṣe yẹ kó lọ. mo ti gbọ́ nǹkan tó sọ you've made a compelling argument no problem but mo máa ní láti bá ìyàwó mi discuss it at our parents mi then I get back to you. o fẹ́ gbàṣẹ lẹ́nu ìyàwó ẹ̀ kó tó ṣe. yeah <laughs> don't be silly of course that's my wife. mo tiẹ̀ ṣe gbọ́ tí ipò sí o ṣì lè gbàṣẹ lẹ́nu tiwọn anyway anyway bẹ́ẹ̀ ṣe ń gbé nílùú yín lọ́run mm, nìyẹn. it's a western lifestyle. mo ti gbọ́ mo àní mo ti gbọ́ tí mo kọ́ àrò kó lè mi. <laughs> aróko lè mi but ọgbọ́n tó dẹ̀ wà lórí aróko mi ó ju ti ẹni tó ń wá láti ìlú òyìnbó ẹ lọ. but you have to know pé o lè máa ṣe without your wife. bọ́lájí mo ti gbọ́ mm-hmm. jẹ́ kó gbọ́ sọ nǹkan tó ń ṣẹlẹ̀ fún un mm. but mo fẹ́ good answer before you go back. I've heard mo gbọ́ mo gbọ́. because a ní láti bẹ̀rẹ̀ kó tó di kó kúrò ní Naija. mo gbọ́ na Williams má pa mí náà mo ti gbọ́. <laughs> Ah. nǹkan tó dáa ni náà mo ti. yẹn ó kàn wọ́n máa ń ṣiṣẹ́ ni. tó bá ń gbọ́ two plus two six. two plus two six. yeah wọ́n máa háàdì tù mọ́ látòrí <laughs> òfurufú ni wọ́n máa háàdì tù mọ́ látòrí òfurufú ni. that's what i'm saying. Uh, ọ̀rẹ́ mi wà round tí bá ṣe tó máa bá ẹ sọ̀rọ̀ ṣùgbọ́n bye love you bye. babe yes so. ó bó fresh. ó skin ẹ bó ṣe ń glow. Mm, kí ló dé láì pé skin ẹ jẹ glass. àdúpẹ́ <laughs> ah, lọ́wọ́ ah. Ọlọ́run. ìlú òyìnbó dà gan-an. Ah, honestly ìlú òyìnbó dà. <laughs> it is. <laughs> pẹ̀lẹ́. Mm. ọ̀rẹ́ mi. mo máa fẹ́ sọ̀rọ̀ kan fún ẹ. Mm-hmm mo rí i pé ọkọ ẹ ti ṣe dáadáa gan láàrin ìlú hmm. ó dẹ̀ jẹ́yàn gidi tó yẹ pé gbogbo ayé ó ń sọ̀rọ̀ wọn òkìkí wọn kàn káàkiri àgbáyé pẹ̀lú oore àti iṣẹ́ ribiribi tí wọ́n ṣe hmm. èmi kàn wò pé ó ò ṣe bá ọkọ ẹ sọ̀rọ̀ kó lọ into politics tó bá lọ síbẹ̀ ọlọ́nkú ṣe àwọn iṣẹ́ gidigidi tó ń ṣe ó ti ṣòpé òkè tẹ́ni bá wọlé o ó máa ṣe dáadáa fún ìlú so èmi ò bá ní kó o bá ọkọ ẹ sọ̀rọ̀ kó tiẹ̀ wá post kan tó lè yẹ tó lè mm-hmm. ṣe and àwọn èèyàn máa support wọn torí pé èèyàn gidi ni wọn. you think so. yes. <sighs> ṣọ́ọ́kàn mi tó ń rí yẹn bó ṣe rí yẹn náà ló rí o nǹkan láì kó máa ṣòro ènìyàn kò kí ṣe bóyá ó ní intention láti wọ politics. sórí nàìjíríà mo ti notice pé àwọn èèyàn máa ń believe pé àwọn èèyàn kì í máa ń ṣoore láláìṣẹ pé wọ́n ní ìdí tó fi ń ṣoore yẹn. Ọkọ mi yẹn, ó kàn lójú àánú ni o. Ó mọ̀ pé ẹni tó ti gbé bẹ́ẹ̀ yẹn for a very long time tó dé Nigeria bí báyìí, ó máa ń pity àwọn èèyàn. So out of love, out of pity, Eh? fún àwọn èèyàn, ìfẹ́ àwọn èèyàn ló kàn rí ló kàn fi help. Kò kí í ṣe pé bóyá wọ́n plan láti ṣe politics o. Honestly ọkọ mi kàn ń ṣe titi ẹ̀fọ́ lọ́hùn ni tó rí ọ̀rọ̀ politics yẹn mo mi gan ò lè gbé dọ́dọ̀ ẹ̀ kò ní interest pàṣẹlọ́ra ń nǹkan wa jẹ́jẹ́ tọ́lọ́dẹ̀ ń tì lẹ́yìn. no ah, má sọ̀rọ̀ báyẹn náà ṣó mọ̀ pé obìnrin ni ẹ́ ìwọlélé bá ọkọ ẹ sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ pé tó bá bá sọ̀rọ̀ ó máa gbọ́ sí ẹ lẹ́nu wò ó kò ní wàhálà kan tó fẹ́ ṣe o àwọn kan wà ní ìgboro àwọn ẹṣin ò kọ́kú lórúkọ wọn tó bá ti lè fún wọn lówó aṣọ bàtà kò sí nǹkan kan mọ́ o ọkọ ẹ máa wà nínú ilé a máa fi owó ránṣẹ́ síta ni ọkọ ò ní wàhálà kankan láti ṣe o sì ẹni pé kò bá wọn sọ̀rọ̀ kán dẹ̀ accept ó ti tán kò sí nǹkan kan ṣé o mọ̀ pé ọkọ ẹ ti ṣe dáadáa and kán máa náwó gan orúkọ wọn ó ti ròyìn wọn káàkiri àgbáyé hmm. so wọn ò tẹ̀lé stress ara wọn rárá tó máa fi dìbò tó máa fi wọlé. Hmm. Yeah orí yẹn sọ orí sọ lóòótọ́ well i'll think about it mo mọ bí mo máa sọ fún mo mọ dáhùn sí i. sọ pé ó ti lọ ó ti lọ <laughs> wo aṣọ tó kó bọ̀ lọ bá mi kó wá. Ah! mo tiẹ̀ ti fẹ́ gbàgbé. àwọn dìsáínà yẹn ni o. ó má wọrí má wọrí. <laughs> mi ní nǹkan tí ọ̀rẹ́ ẹ sọ ó bá dùn mhm. ó ń rure kan wá ni mhm. but you have to know pé. Pay òkèlè gbígbẹ pẹ̀lú àlàáfíà ó sàn ju wàrà pẹ̀lú àìnísinmi lọ. Hmm. ó jẹ́ mọ̀ pé political arena ní country yìí is very deadly and very dangerous so èmi ò bá sọ fún ẹ pé kò jẹ́ ká rárá máa ṣe bọ́lọ́run ti ṣe wọ́n wá ká máa help àwọn èèyàn díẹ̀díẹ̀ ká máa impact lives wọn on that level so we can still maintain peace ta bá lọ gbégbá nǹkan tí ò ń suggest my dear, tí wàhálà ẹ bá dé, it won't be good o. <sighs> Ṣorí ọkọ mi, mo tún like mo tún rí from your angle, do you understand? But um, nǹkan tí mi ń gbìyànjú àti sọ ni pé. Um, nǹkan mẹ́ta ló ṣe pàtàkì nílé ayé tá a wà yìí mm-hmm. especially ní orílẹ̀-èdè wa ní nàìjíríà ń bí báyìí owó ó ṣe pàtàkì gan ipò àti kíni agbára sórí ní nàìjíríà yìí tó bá lówó tó o bá ń sí nípò kankan àwọn tó wà nípò wọ́n lè fi ipò tán wà kàn fi rẹ jẹ pẹ̀lú owó ẹ̀ ṣé tó bá tún wá lówó tó ní ipò tó bá ní agbára ẹ àwọn tó nípò tán tún lágbára wọ́n lè yọ ẹ́ kúrò níbi ipò tó wà àti owó ẹ̀ náà kan tún rẹ jẹ lọ́wọ́lọ́wọ́ ń sìn nínú nǹkan mẹ́ta tó ṣe pàtàkì ẹyọ kan péré làwa tí ì ní bẹ̀ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pa nìyẹn which is money. We have money. But just nítorí Ọlọ́run tó bá ń dárúkọ àwọn èèyàn ńláńláńláńlá tó wà ní ipò ní country ṣorúkọ wa máa jáde ńbẹ̀ connection mélòó ló ó yẹ ká wà connected jù báyìí lọ àǹtàwádẹ ti ní ipò ẹ àtúmọ̀ àwa agbára kún pẹ̀lú ẹ̀ ọkàn mi kò sí anybody tó lè tó lè jẹ and tá a bá ṣe yẹn we are securing the future for our children àti fún àwa gan ara fúnra wa. You know, you are a philanthropist. Everybody ló respect. Everybody ló love. You are a man of the people. So, tó bá decide pé o fẹ́ gbé igbá ipò kan lé ní ìbàyí ọkọ mi I can tell you I can assure you that people are going to vote for you pẹ̀lú àtìlẹyìn Ọlọ́run àti mi ìyàwó ẹ̀ tí mo wà níbí báyìí ọkọ mi gbàgbé sọpọ́ ti lọ ti lọ mẹ́rin. ok my dear mo ti gbọ́ nǹkan tó ń sọ but sori event ọ̀la yẹn máa fẹ́ kó tètè sùn lálẹ́ kó tètè jí kì í ṣètò máa lọ máa ní òun ṣe makeup paparazzi yẹn ká lọ ká dé ṣubọ́ máa ní láti dé make àwọn course kan yàrá ṣubọ́ jẹ́. nípò event I know your came it. Williams o kàn ń try láti convince mi ni o. Honorable Kuye Tefeyo Tefefimi exchange yìí ah, it's not a small person wọ́n ti wà lẹ́nu kí ni mo ti ń gbórúkọ wọn for years ní the political arena yìí hmm. i'm not sure ah. Bọ́lájí um, ah, okay okay okay Bọ́lájí. ṣòro ẹni tí ò ń mọba ló máa ń fọba ṣeré ó mọyì ara ẹ ló ṣe ń kọ̀ǹpìà ìwọ àti kúyẹ̀ sí the same level nínú òṣèlú ìwọ supersede òun how ah lọ́nà tó pọ̀ kúyẹ̀ ti gbégbá gómìnà yìí ní ẹ̀ẹ̀mejì rí tí a dẹ̀ rí resort ẹ̀ kankan nínú ẹgbẹ́ ṣóde ní ìwọ dẹ̀ rèé jẹ́jẹ́ ló jókòó mo rántí pé lọ́jọ́ tí lídà máa pè mí wọ́n jẹ́ kó yé mi wípé tí mi ò bá ṣe kinní fáwọn láti lè bá Bọ́lájí sọ̀rọ̀ kó máa bọ̀ àwọn làwọn ní kó máa bọ̀ wá sínú ẹgbẹ́ ó kájú ẹ̀ ìlú fẹ́mi lóyè nìwọ ìyàtọ̀ wà nínú fa àti fatima méjèèjì yàtọ̀ síra wọn fáfáfá ló kàn papọ̀ nínú ẹ̀ kí ni tiẹ̀ láti bá kan bí ara ẹ̀ pẹ̀lú kúyẹ̀ kí ni kúyẹ̀ fẹ́ẹ́ fẹ́ ṣe oníkan ló ti ń gbégbá àdìbò tó ń fìdí rẹmi so àwa la fẹ́ wọ̀ o kàwé o lówó o mọ̀yàn o jáde o láhùn gbogbo nǹkan ló ní so o ti supersede ẹ. <laughs> Williams ẹnu ẹ dùn that's why you are doing what you are doing kò sí bí nǹkan ṣe lè tóbi tó ti ń bá ti bẹ́ẹ̀ sọ báyìí ó máa sọ di kìíní ni. sori àìjọra ẹni lójú ló fà á tó bá jẹ́ pé mi tí mo jẹ́ ọ̀rẹ́ Williams mo bá jọ ẹ lójú o bá mọ̀ wípé mi ò kéré mi ò kéré nínú ayé mi ò kéré nídìí òṣèlú wàá respect mi ju kúyẹ lọ ta ni kúyẹ wíṣ kúyẹ ta ni kúyẹ <laughs> àwọn lásán lásán ìkejì ajá yẹn. okay. ah àwa fẹ́ wọn. okay eh, no problem mo máa ní láti bá dádì sọ̀rọ̀ so ohun tá a bá jọ agree máa jẹ́ kó pọ̀. Ah! Ọlájí enough of all days enough of mo fẹ́ sọ fún dádì mo fẹ́ sọ fún ìyàwó mi wọ́n mi láti gbọ́ ọ̀rẹ́ mi kan wà lamẹ́ríkà ó ní láti gbọ́ what is it? Oh, ń ṣọmọdé now. adult ni ẹ o ti lè dá ronú o mọ nǹkan tó fẹ́ o mọ nǹkan tó fẹ́ so can't you decide on your own pé this is nǹkan tí mo fẹ́ ṣe ní life mi. wọ́n ní yẹn kí ni tó bá dẹ̀ délẹ̀ tán tí dáàdi bá gbọ́ àpọ̀ ah, sí o àdúrà ni mo fẹ́ kẹ́ máa fi ràn mí lọ́wọ́ then àwọn náà máa mọ̀ wípé àsìkò tó láti lọ jókòó mo fẹ́ jókòó tọmọ mi ó fẹ́ ṣoríire oríire ló pẹ́ sí náà. òye gómìnà wákìsí òye kékeré. kò ní wàhálà kò sí kankan kò sí problem bẹ́ẹ̀. Bọ́lájí tó bá wo ẹ̀gbẹ́ báyìí Williams ń rí tó bá wo báyìí Williams ń rí tó bá wá wo ìyẹn èmi lórí mo wà lẹ́yìn ẹ̀. Uh, eh, no no no no no èmi ò fara mọ́ èmi ò fara mọ́ torí tábà ìtorí oore fi ṣòṣèlú ó má dàbí pé ìtorí nǹkan tá a fẹ́ jẹ la ṣe ń ṣe o that nǹkan tèmi rò lọ́kàn mi nìyẹn o. dad That's my sentiment exactly. I trust you. I'm not. No, I'm not in support. Why? Oma je jẹ gọ́vnà yẹn o. Nísùúrù nà. Wọ́n ní kó wá jẹ sàrà. Olọ́jọ́ wọnú. Ṣówó epo lọ́ní kó mú wá ní àbúwá ata. Ah, èmi náà fẹ́ di ìyá gọ́vnà. Àmọ́ ìyá àwọn èèyàn tó je. jẹ́ ìyá ọba. wu èmi gan-an láti jẹ́ gọ́vnà. Ọmọ mi, ó máa jẹ́. My dear, congratulations in advance please. million congratulations ṣé uh, òun fẹ́ ṣe òun fẹ́ ṣe òṣèlú ni what are you can congratulate him for. ó ti ṣe. ah hello níbo are you serious my picture who did it. Oh, man, these people all right all right thank you ó ṣe. Ah, kí ló ṣẹlẹ̀ mo gbọ́ picture and I, your name what happened. dadi ọ̀rọ̀ tá à ń sọ nìyí o èèyàn kan ló pè mí nísìnyí pé wọ́n ti gbé posters mi all over the city social media everywhere ẹ pé mo fẹ́ run fún gọ́vnà why are they doing this to me. Hmm. My son congratulations once again. gbàgbàgbà gbọ́wọ́ lọ́wọ́ mi jàre ah yà governor to be. ah my chairman mo really appreciate gbogbo support ẹ fún mi. bọ́lájí ìbò <laughs> bọ́lájí rè ìbò rè. <laughs> in fact nígbà tí ọ̀rẹ́ mi kọ́kọ́ sọ fún mi i was very nervous pé ah, politics is a new thing to me but. Coming around here, everybody saying welcome me, all the things that's been going on, but then I'm very, very grateful, sir. And mo can fẹ́ mọ̀ pé kí ló tún kù ta ní láti ṣe. Ó Let me tell you something. Inú kú lóru oúnjẹ. Mi ò ṣiṣẹ́ olú, mi ì ṣiṣẹ́ ìjọba rí láyé. Mi ò she business rí. Mi ò dálé iṣẹ́ lẹ́rìí. Politics. I hate politics. I sleep politics, I wear politics, I sit on politics. Gbogbo ohun tó bá kàn láwẹ́ láwẹ́ èmi á máa sọ fún Williams Williams á máa sọ fún ẹ. Ṣùgbọ́n àkọ́kọ́ ń sìn wọ́n ti mọ̀ ẹ́ ládùúgbò ẹ̀ wọ́n mọ̀ ẹ́ ní community ẹ̀ as a philanthropist. Yes sir. But state là ń sọ̀rọ̀ ń pẹ̀ yìí ta dẹ̀ ní senatorial district mẹ́ta. Yes sir. So okùn méjì tó ti cover between now and the next few days iṣẹ́ ta kọ́kọ́ fẹ́ ṣe nìyẹn ó máa kọ̀ sí wa lówó bọ̀ tówó yẹn kọ́ ni kókó bí ó ṣe pé ó need the proper planning and penetration am I communicating? yes sir. ó need the proper planning and penetration so a máa need the musician. yes. lẹ́yìn tá a bá need the musician ìwọ fúnra rẹ wọ́n máa make ara available. sure. Uh, you know whatever we need to do sir anything tẹ́ bá ní kí n ṣe mo ti ready. sir ṣe rí gbogbo wọn tẹ́ bèrè tẹ́ sọ sílẹ̀ nsìn my leader kílẹ̀ tó ṣù iye tẹ bá béèrè máa pọ̀ sàkáǹtì. bọ́lájí rè tí wọ́n fi bọ́lájí ẹ̀ bá ní ìbò bọ́lájí rè ìbò bọ́lájí rè ìbò. ṣé o lè sin gbẹ́rẹ́ wọ́n ní ṣé o lè sin gbẹ́rẹ́ sí orí ẹ̀ báyìí. incision. yes yes incision. why. Uh -uh lead ambassador. Sir, ṣebí the purpose of this is to help the people. kí ni a tún bá dé di incisions and. kò yé di yín my leader kò yé. sọ́kẹ́gbọ́ look at me. ṣe bọ́lá lẹ̀ fún ẹ. kò sí space kankan lára mi mọ́ wo bí kò sí space kankan lára mi mọ́ mò ń ṣe gbẹrẹ lórí gbẹrẹ ni ẹni tó bá máa jẹun gbọngbẹ máa tilẹ̀kùn gbọngbẹ. ó máa tilẹ̀kùn gbọngbẹ yín. Ah! ṣé ká ṣe dáhùn sọ fún ẹ ní pé. ok bó ṣe wà tá a bá yìnbọn fún ẹ ó máa rẹ̀. but Why would they want to shoot me? Ah! Bọ́lá Williams. Bọ́lájí. Williams ló bá sọ̀rọ̀ ta. My leader, ẹ jẹ́ ká yanjú ẹ̀ níbí. Why tẹ́ ṣe máa yìnbọn sí ẹ? But why would they do that? I'm here to help. I want to help the people. I want us to be okay as a people. Tẹ̀lé mi, fílẹ̀ fílẹ̀ kò yẹ, tẹ̀lé mi. Wà á lọ wẹ̀, wà á lọ wẹ̀. Wà á lọ wẹ̀, ká ló ló kí. Honourable. N tó ń sọ yẹn kò yé mi o. Ṣé mọ̀ pé mo pariwo tó? Mo sọ tó honourable. Eh mo ní pé bọ̀bọ̀ tó kàn wá lọ́sàn-án kan òru kan yìí ẹ má jẹ́ ká fàyè gbà ń pátì. bọ́lá ṣe ń pè yẹn. ẹ̀ẹ́ Bọ́lájí àbí kí lorúkọ ẹ̀. Hmm. mo sọ fún yín ẹ sọ pé bá mi kújọ lásán ni. yes yes. mo láwọn èèyàn máa ń gbà bọ́dé ọ̀gá wọ́n ti gbé nǹkan gbẹ̀yìn yín o. lọ́nà wo wo wo wo go straight to the point àṣà mọ̀ ẹ́ ń pọ̀ jù ń pọ̀ jù kì í ṣe bẹ́ẹ̀ ọ̀gá ẹ̀yin lẹ mú mi fẹlẹ́ fà mí wọnú ẹgbẹ́ yìí hmm? mi lè wà níbi tí nǹkan ti ń bàjẹ́ kí n má lè wá sọ fún yín. kí ló wá ṣẹlẹ̀ sí bọ́lájí yẹn báyìí. ọ̀gá wọ́n ti ní kẹ́yìn lọ jókòó. èmi. bẹ́ẹ̀ ni kí bọ́lájí wá ṣáájú o ò ní wọ́n gbé kalẹ̀ báyìí o. <laughs> ṣé yẹn possible ni. ah ọ̀gá mi ò lè tàn yín. èyí tó rò ṣé wò gbórin kan tó lórin kan ni. o lè ṣe kọ́ o. bàbá nìkan ń dá ah. ìkọ̀kọ̀ èlé mọ̀kúta èrò ibi tí wọ́n. ọ̀gá. bọ́lá ti ń sọ yẹn náà ṣé ní party house. ní secretariat wa kan náà. ṣé leader wà ń bẹ̀. leader wà ń bẹ̀. èmi ò hmm. mọ̀ mímọ́ ni mo mọ̀ yín mo mọ̀ yín kẹ́ lè ṣe ó ní mo wá bá yín kẹ́ lè tètè act èmi kù yẹ the game plan. I trust you <laughs> ṣùgbọ́n honorable politics wọn ṣe lẹ́ẹ̀mejì <laughs> kò sí rí àgbà. ọkọ mi ṣé o pé nǹkan tó fẹ́ ṣe yìí ó gba èrò wá ní kí ni mo rí. <sighs> kí ni òun náà ni kó wá ṣe gọ́vnà tẹ́lẹ̀tẹ́lẹ̀ all of a sudden wọ́n kọ̀ gbára lóyìnbó kan wá kó wá deputize ẹ̀. Uh, Bọ́lájí. ẹ̀rù ń bà mí o. Uh, ìyàwó mi sórí nǹkan kan tí ò yẹ ni pé sórí Bọ́lájí àti Kúyẹ̀ ọmọ ẹgbẹ́ wa làwọn méjèèjì meanwhile party ti lo Kúyẹ̀ lẹ́ẹ̀mejì in the past tá a wọ̀ mm-hmm. yìí ó ti yẹ and Bọ́lájí tó dẹ̀ ń wò yẹn ó wá láti ìlú òyìnbó. Hmm? ó ti wa highly experienced, hmm? ó tún wa exposed Si bó ń ṣe nǹkan lọ́hùn yẹn àti pé Bọ́lájí tó ń wò yẹn kó tó ṣòṣà ló ti ń ṣòṣà ó ti ń ṣe nǹkan sílùú ká tó ní kó wá represent wa ni this forthcoming election hmm. ó yẹ ó ń fún ọmọ school scholarship ó ń ṣe omi bọ́ọ̀ sílùú àwọn tó sick sometimes ago ní hospital wọ́n ló san bills wọn Ṣé ó ti yẹ? Mọ̀rúfà kí a pa ẹmọ́ nínú oko ńlá, ká sì nínú ìlàsà. Oko ẹmọ́ náà lẹmọ́ ṣì ń lọ. Hmm. A pé kí Yes Party ká win in this governorship election. Ohun gangan ni ó jẹ wá lógún. So kò sí wàhálà fọkànbalẹ̀. Ẹ̀, ó ti yẹ. Kò burú. Àmọ́ tọ́rọ̀ bá wá rí báyìí, èèyàn ńlá ti dira ni o. Dira. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ìwọ má wọrí jẹ́ ká sùn tílẹ̀ bá mọ kọ́lọ̀ ń jìwà rí a máa mọ nǹkan tá a máa ṣe. ẹ ṣé a máa sùn bẹ́ẹ̀ lásán náà ni. ọ̀rọ̀ ah, ah, rí. <laughs> Eh, leader leader chairman. yes. ah ẹ eh, chairman dada. kúyẹ. ẹ má kúyẹ mi má kúyẹ mi kúyẹ kọ kúyẹ kọ yẹn lé jọ̀wọ́ ẹbẹ tó ń Kúyẹmí. honorable Kúyẹ Nigeria limited. Oh, leader I á fìyẹn sílẹ̀. kí ló ṣẹlẹ̀. ẹ jẹ́ ká fìyẹn sílẹ̀ ṣé bẹ̀yẹ fẹ́ ṣe rè ṣé bẹ̀yẹ fẹ́ ṣe I don't understand. listen listen ṣé I fẹ́ parẹ́ ni àbẹ́yìn lè fẹ́ payé rẹ kò yé sit down. no no this is not the period to sit down. And then what happened? What is the what problem? Báwo wàbùn báwo ẹ̀tọ́ mi tí mo ní ẹ̀dẹ̀ gbé ẹ̀dẹ̀ lọ́gbẹ́ fún your kan the naughty notity come from nowhere. Kúyẹ̀. Eh? Kúyẹ̀ tí ọmọdé bá kọ iyán àná eh. àgbà mú ìtànbalẹ̀ no ṣé o tún fẹ́ kí pátì wa tún lulẹ̀ lọ́dún yìí lọ́nà wo four years ago Talafid èmi ni Shawin Alule eight years ago Talafid èmi ni Shawin mm-hmm. Alule So, o mm-hmm. ká tún lulẹ̀ lọ́dún yìí. the issue is this get it right leader nígbà tá a lulẹ̀ the first time uh-huh. second time àwọn nǹkan tó yẹ kí n ṣe kí n lọ adjust ṣé èmi ti adjust. èrè ló ti lọ lọ́dún yìí. plus or minus ṣe máa ń tẹ̀lé ọmọ tí wọ́n five hundred thousand. five hundred thousand tí wọ́n mẹ́yẹ ṣojú owó tẹ́lẹ̀ náà sí wọ́ọ̀dù ọ̀rọ̀ kan lọ. Oh. ó fẹ́ ṣe gómìnà òun sọ̀rọ̀ five hundred thousand. àbí. leader leader mo ná five hundred thousand kí ni kí ni party ṣe party ló yẹ kó support ìdókòwò. very good. yes. èmi pè é lórí fúnra mi ò pé. Eh, you did. I invited you sọ́ra mi náà. no obisi obisi. obisi èrè sọ́ọ̀tù bisi yẹn lórí yìí àwọn yúùtù sọ wípé yúùtù ẹgbẹ́ àwọn làwọn fẹ́ ó gbọ́ wọ́n ní yúùtù ẹgbẹ́ àwọn tó wà energetic tó wà intelligent tó wà active wọ́n ní làwọn fẹ́. sorry sorry sorry i beg your pardon mi gbọ́ dáadáa. àwọn youth àwọn wo ni. wọ́n ní youth ẹgbẹ́ àwọn tó wà intelligent tó wà energetic tó wà active wọ́n ní làwọn fẹ́. ok mo ní question fún yẹn. yes. àwọn youth tá à ń sọ yẹn eh. ṣé wọ́n fẹ́ lọ gba ẹ̀ṣẹ́ ní governor's office ni àbí wọ́n fẹ́ lọ ṣe frog job. that you will ask them when you see them. ọ̀ kí ni wọ́n fẹ́ ṣe tí àwọn olè ṣe àbọ̀pọ̀lọ tí wọ́n gbé sí ìwà àwọn ni. kúyẹ̀ n tí mo fẹ́ sọ fún ẹjọ́ tí mo pè é nìyẹn. oh my god. nígbà tó dẹ̀ sọ pé ò wá àti gbé fún ẹlòmíì. ó oh. bá. Oh. ẹlòmíì tẹ wá gbé fún yẹn leader. Eh, yes. ẹ eh, coat me and read my lips kò lè jẹ́ èmi ló kàn. Mm. yes èmi ni síìtì yẹn kàn. you are right ìwọ ló kàn tí ó bá sí bọ́lájí ńlẹ̀ but as a matter of fact bọ́lájí ló kàn a dẹ̀ ti gbé fún un. that's all. màá wá jẹ́ kí gbogbo yín mọ̀ pé bọ́lájí yẹn gan-an máa di àmùsùn. I swear. Òun threatening me. Sitting and crying. No, you are threatening me. Threatening. Òun threatening party chairman. Call me threatening to chairman. Jo jo jo jo. Ah. You will you wait and see. Kúyẹ̀. Kúyẹ̀ very good ìbínú yìí ni wọ́n ń di pẹ̀lú ìbínú ni mo púṣẹ ìbínú yìí ni mo púṣẹ n tó mọ̀ jẹ gangan ni mo fi dé so a wà nínú àkọọ́lẹ̀ and it's recorded camera ló wà bí a wà nínú àkọọ́lẹ̀ pé ó wá lé mi ó ti pàtíṣe àmàláyà what do you expect me to do ẹ̀yin mẹ́bàá kí lóun kì í ṣe kúyẹ̀ ó ti lulẹ̀ finally <laughs> ó ti lù kúyẹ̀ don't ever come here again don't ever. yes sir. ẹ eh, mo ń gbọ́ mo understand nǹkan tẹ́ ẹ̀ yes sir ok eh, eh, òótọ́ tiẹ̀ wà nínú ọ̀rọ̀ yín yes pẹ̀lú àlàyé gan tó ṣe fáwa náà kò kò jẹ̀bi kò jẹ̀bi oh yes sir mo ti gbọ́ nǹkan tẹ́ sọ gbogbo nǹkan tẹ́ ní kí n ṣe yẹn ni màá ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ all right sir yes sir. excuse me sir ẹ jọ̀ọ́ ṣé kìí ṣe lórí ọ̀rọ̀ rẹ̀ mi. ọ̀rọ̀ rẹ̀ mi náà ni ọ̀gá jẹ́ kí n mọ̀ wípé kò jẹ̀bi so kí ni reason ta fi ń detain sí custody wa deputy commissioner ló pè mí ah, ó yà mí lẹ́nu díẹ̀ o but eh, nǹkan tẹ̀mí kan máa sọ fún ẹ ni wípé lọ mọ bí wọ́n ṣe máa wá bail gẹ́ yẹn ẹ grant ẹ ní bail kẹjẹ kó máa lọ láì tàlàfíà ok mi fẹ́ wà láwọn. Eh, bọ́sà ọba jẹ́ ká ṣì continue investigation wa ká lè rí àwọn facts tá à ń wá. officer yes sir. ṣé o sì o ò gbọ́ tí mo sọ ni mo ní deputy commissioner ló pè mí o ò mọ ibi tí rank mi wà sí tiwọn ni n tí mo ní kó ṣe ni kó ṣe jàre. yes sir. Uh-huh. um, Mr. Kamoru abi mo fẹ́ kẹ́ understand iṣẹ́ wa dáadáa mo fẹ́ kẹ́ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ṣe rí gbogbo ń tá a ṣe fún yín yẹn ẹ má rí wa gẹ́gẹ́ bí ọ̀tá yín o iṣẹ́ tiwa làwa ń ṣe tó bá jẹ́ pé àwọn kan náà ni wọ́n hu ìwà tí n tó ṣẹlẹ̀ sí yẹn tó ṣẹlẹ̀ sí tó dẹ̀ jẹ́ ní kí àtọ̀dọ̀ yín náà ni ẹ máa ní láti jẹ́ ká mọ̀ wípé a gbọ́dọ̀ ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ ṣẹ́ni tó ṣẹlẹ̀ sí yẹn àìmọye ẹlòmíì tó ń ṣẹlẹ̀ sí tí kò ní mọwọ́ tí ò ní mẹsẹ̀ tákàn bára ẹ̀ ní ọgbà ẹ̀wọ̀n ṣùgbọ́n Ọlọ́run ò jẹ́ kí ti yín rí bẹ́ẹ̀ ẹ máa ní láti túbọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba gan ṣé nǹkan tí mo sọ yẹn yé yín sá so ẹ má rí wa gẹ́gẹ́ bí ọ̀tá yín iṣẹ́ tiwa làwa ń ṣe tiwa náà ni láti dáàbò bo nǹkan ará ìlú àti ará ìlú fúnra ara ẹ̀ sọ̀rọ̀ mi yé yín ọlọ́run jẹ́ kẹ́rẹ́ àbúrò mọ́lágbọ́rọ̀ ọlọ́run ọba dẹ̀dẹ̀ only thing tí mo kàn ní láti sọ fún yín ó ní wípé ẹ gbìyànjú ẹ ṣọ́ra yín ẹ má lọ sẹ́niwẹ̀à tó máa kọjá agbègbè tá a wà because anytime la lè need yín anytime la lè fẹ́ béèrè kankan lọ́wọ́ yín tá a bá pè yín ẹ gbọ́dọ̀ yọjú sí wa o tá a bá pè yín tẹ́ ò wá another case tún nìyẹn o fine ẹni táwa sọ wípé ó gbọ́dọ̀ dúró fún yín by all means tí ó ṣáà ń sọ wípé òun ò rẹ́dì láti dúró fine ẹ̀gbọ́n yín ti wá wọ́n dẹ̀ ti sọ wípé àwọn máa dúró fún yín wọ́n dẹ̀ ti dúró fún yín so a ní problem pẹ̀lú yẹn mọ́ okay ẹ tẹ bá ti kó lọ́fíìsì mi ẹ lọ sí káńtà gbogbo àwọn nǹkan tí wọ́n gbà lọ́wọ́ yín pátá gbogbo ẹ̀ ló máa dá padà fún yín it's okay. bẹ́ẹ̀ ṣe wá sọ wípé ẹ máa gbìyànjú kẹ wá ìdí àwọn tó pa ọ̀gá mi yẹn hmm. ẹ jọ ẹ bá fi ṣiṣẹ́ ṣe. ẹ̀yin má wọrí. inú mi máa dùn gan torí mo gbọ́dọ̀ mọ ẹni tó pa olóore mi. no problem àwa máa ṣiṣẹ́ wa gẹ́gẹ́ bí iṣẹ́ àwa máa mọ ẹni yẹn àdèmá mọ àwọn tó ṣiṣẹ́ yẹn. Ah ṣe ti gbọ́ it's okay ẹ pẹ̀lẹ́ ṣe gbọ́ ẹ lẹ́sà. <laughs> ọ̀nà ìbùkún yẹn fọ́ ni gan o. lọ́nà wo. lọ́nà ah, kò yẹ kẹ́ máa dúpẹ́ lọ́wọ́ mi. ẹ jọ kí ni mo ṣe fún yín tẹwa torí ẹ tẹwa ah, ah, tí n bá ṣe jù bẹ́ẹ̀ lọ ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ọmọ sọ ọmọ tá à ń sọ̀rọ̀ nípa yìí kò sí nǹkan tọmọ yìí ṣe ó kàn jẹ́ pé ó kàn wà nínú mọ́tò tí incident yẹn ti ṣẹlẹ̀ ni ẹjọ́ tó yẹ pé wọ́n pamọ́ yẹn kọ́ ẹ wá kàn pè mí mo dẹ̀ pè pé hmm. ẹ release ọmọ yẹn fílẹ̀ jẹ́ kó máa lọ o ẹ dẹ̀ wá ń gbé gbogbo ẹ wá sọ́ di bàbàrà. ẹ sà n tẹ́ ti ṣe fún mi pọ̀ gan hmm. ẹ ti ṣe gudugudu méje yàyà mẹ́fà nínú ayé mi. Eh, ó mọ̀ ọ́ ní. Ah, mo gbọ́dọ̀ mọ̀ mo gbọ́dọ̀ mọ̀ sà torí pé tí ìbá ṣọlá yín màá ṣì wà ní DPO hmm. ẹ̀ á kàn lọ gbé mi sínú gbó kan wọn ni òun náà ti di DPO ọlọ́pàá ń bẹ̀ àdèmàdèjókòó ń bẹ̀ but with your intervention mo di deputy commissioner of police. ọlọ́ọ̀lọ́ọ̀ ọlọ́ọ̀lọ́ọ̀. <laughs> ẹ wo bí tó bá ti yọwọ́ pé ká gbìbọn ká fi pààyàn fisikálẹ̀ kò sí nǹkan tí mi ò lè ṣe fún yín tó bá jẹ́ torí sí yín ni. bẹ́ẹ̀ ni bàbá. sori <laughs> ní eré ẹ̀rí tó dé yẹn jẹ́ ká bẹ ọlọ́run kọ́lọ́ ń gbé wa dé ipò tá à ń wò lọ́kàn fún gọ́vnà tá a bá débẹ̀ wàá mọ̀ pé lẹ́yìn ọlọ́run èèyàn ló tún kù. Ah, bàbá ẹ má sọ̀rọ̀ jù ṣé ẹ rí bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ọlọ́run ti gbé yín débẹ̀ your excellence sir. a ti débẹ̀. ẹ ti débẹ̀ your excellence sir. IG. bàbá. Uh kọmíṣánná ló fẹ́ dúró sí ni ig àwa máa tiẹ̀ lẹ́ gbọ́ tó dì lórí mi gbọ́. honourable okoye no you listen to me you listen to me i am still the chairman of this great party mo fẹ́ rí ẹ between now and next five hours. Mm -mm -mm -mm -mm -mm. mm kò lè wéètì dọ́là you have to see me very important and very urgent ẹ̀ẹ́ eh. kúyẹ̀ kúyẹ̀ ìwọ ní tó ń ṣe tó wà very important jọ̀ọ́ kí lèmi ń ṣe tí ó important èmi tí mo ní mo fẹ́ rí ẹ ǹjẹ́ wọ́n mọ tí mo fẹ́ rí ẹ fún it's alright mo ti gbọ́ ẹ <laughs> it's okay it's okay it's okay it's okay it's okay it's okay. <laughs> Ah, fọlọ́nṣọ́ tó ń fokùn ọ̀gẹ̀dẹ̀ gúnpẹ̀ ọkọ́ tó bá lọ jábọ̀ ọ̀run ló ń lọ ọmọ máa tọwọ́ ìyẹ́kù gbẹ̀yìn ni orí tí ò ní tó máa sú opó kò ní jẹ́ kọ́lọ́kùnrin òye Bọ́lájí mo hẹ́ẹ̀ kí n máa pe èèyàn kó má gbé kọ́ọ̀lù mi. I ate it. Oh, Ó wà lọ́nà airport. Bọ́lájí mo fẹ́ rí ẹ the next fifteen to twenty minutes. I don't care. You ò mọ bóyá ìfẹ́ ṣe ticket. I don't care. I need to see you here the next fifteen twenty minutes. Okay, Ok Salowi. Bọ́lájí ah, you are a lucky man. Yeah. Bọ́lájí you are a lucky man. Orí ẹ pé mo rántí ẹ mo wà lé mo wà lé ìyẹn sọ̀bù nù ó sọ̀bù straight sọ̀bù immediately tá a parí rally mo observe wípé nǹkan kan ń ṣe ẹ́ ṣòdẹ̀rí o àwọn àgbábọ̀ wọ́n ní òkú òkì ń farapamọ́ fẹ́ni tó máa wẹ̀ ẹ́ sọ fún mi tọmọlẹ̀ sí kí ló ṣe ẹ́ <laughs> wo ọ̀rẹ́ jẹ́njẹ́ ń level up pẹ̀lú ẹ̀ lásìkò tá a ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí mi ìwà òkè o. Okay, oh bí kí n sùn kí n máa lálàá bí kí n sùn kí n kàn máa fi pé bóyá èèyàn kan fẹ́ máa fọwọ́ kàn mí bákan máa lajú báyìí mi ní nìyẹn mo lè rìn bóyá kí n kàn rìn kọjá bí nìsín màá kàn rí silhouette àwọn èèyàn mi ní rí wọn tí n bá everything nǹkan kan dàrú i'm not okay mi ò ní peace rárá báyìí and and i'm scared ẹ̀rù ń bà mí mi ò fi pé kinní yìí is meant for me i'm sorry. Bọ́lájí ìwọ ló ní ìwọ ló máa ṣe àwa kì yóò kú ikú kúkú kan bí kò ṣe yíyè nítorí pé ọlọ́run wà pẹ̀lú wa àmọ́ o ní dákejì a ní láti jáde ká wá kúnrin ẹ̀ṣẹ̀ wa bọ́lájí a ní láti dira fún ẹ nítorí pé tí ọmọdé bá dárí sapá apá máa ń pa ni. ok ó tún ti bẹ̀rẹ̀. <laughs> bọ́lájí mo ń sọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí wife mi bí mi ò ṣe ní peace Williams òun lo parables òun pòwe fún mi kí ni nǹkan jáde adira gbọ̀ngbọ̀n ṣe kinní kan kinní kan I don't understand those things. Bọ́lájí nǹkan tó bá ti dé bá ojú ó ti dé bá mu tí nǹkan bá ti ń ṣe ẹ́ ó ti ń ṣe mí mi ò wá ní yajúlẹ̀ kí nǹkan kan ṣe ẹ́ à ń láti dira a máa dira fún ẹ Bọ́lájí ojúbọ̀rọ̀ kan náà fi máa ń gbọmọ lọ́wọ́ èkùrọ́ iṣẹ́ òṣèlú ṣe iṣẹ́ ẹnu lè dádì ẹnìkan ìwọ ló máa ṣe é a ti ti ẹsẹ̀ bọ́ a dẹ̀ máa ti gbogbo ara bọ́ a dẹ̀ máa ṣàṣeyọrí lórí ẹ̀ Bọ́lájí kò sí nǹkan kan tó máa ṣe é a tẹ̀síwájú nínú ìrìn wa ni. Darling. Ah, sweetheart. How are you? Ah, ah. Ọ̀gá, mo máa láìkí gèlè yìí kẹ́. Owó yín mà ló ń yọ lára mi. <laughs> A máa fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀. Ṣé rántí pé ìgbà tá mo sọ fún ẹ pé kó má Yes, yes, mo rántí. Àbọ̀ ìlélẹ̀. Ok. Bẹ́ẹ̀ni. Ọ̀dọ̀ gírámà mo ti ń bọ̀. Ah, ṣé wọn ò bínú ti pẹ́ mo ti bá wà wọn ṣá? Mo bínú, understand. <laughs> tún What is this? Ẹrù rẹ̀ ọmọ òtẹ́lú. Kí ni kí n ṣe? Wọ́n ní pé kó máa fi wẹ̀ láago kan òru lójoojúmọ́. Ṣé o mọ̀ pé politician ẹ̀ ń lọ sọ́tún ẹ̀ ń lọ sọ́sì ẹ̀ lọ́mọ ẹ̀ka rògùn àṣetà àbọ̀n. Kí ìbọn má báyìí kọ́ wáyé má báyìí òun nìyí o. <laughs> Bí mo ṣe ń débẹ̀ ni gàmá náà gbà lọ́wọ́ babaláwo yẹn. So ilé babaláwo ló ti ń bọ̀? O hmm. ti ń tojú bọlé káàkiri but kí ló fún ẹ ní that very audacity kí ibi máa lo nǹkan tó wà lọ́wọ́ ẹ̀ n tell me àwùsù bí láì ọlọ́ má jẹ́ kí n bẹ lo nǹkan tó wà lọ́wọ́ ẹ̀. ọkọ mi ọlọ́mọ ẹ̀ka rí jà yìí ṣé rí àwọn so called èèyàn ọlọ́run tó ń rí káàkiri káàkiri oh, tí wọ́n bá rí fìrìfìrì wọ́n ń sáré kàbàkàbà o. jẹ́ kí n sọ fún ẹ àwọn èèyàn ọlọ́run ọmọ ọlọ́run lèmi and I have my faith i'm not a faithless politician ọ̀rọ̀ what do you think mo mọ mo yẹn ń pe ọlọ́run mi mo mọ tí mo yẹn ń bá ọlọ́run mi sọ̀rọ̀ tó dẹ̀ ń gbọ́ let me tell you nǹkan tó gbé dání èmi ò lè lò it's a no no no for me yes. jẹ́ kí n sọ tọ́ fún ẹ tá a bá ń fa yá àlá o a máa fa yá àyàsẹ̀ mi yá àyàsẹ̀ ẹ̀bẹ̀ òun lélẹ̀. ṣé etí ẹ dì ní àbí ògbọ́n nǹkan tí mò ń sọ mo ní mi ò lè lò for God's sake ó dẹ̀ ń tì sí pé kí n lò but let me ask you a question ìgbà ló di báyìí ìgbà ogun ló change nígbà tí mo ti mọ̀ right from my secondary school days ó ò rí báyìí now you do pray you are very prayerful where is your faith no tell me where is your faith. mo ṣì ń gbàdúrà mo ṣì ń ṣàdúrà ṣùgbọ́n ewé àtegbò fún lílò wa náà ni ọkọ mi jọ ọ́. <laughs> all right o so ẹ pè mí o ẹ pè mí o ẹ pè mí o ẹ pè mí o <laughs> kò ní séwu kò ní séwu lẹ́gbẹ̀rún Oh, oh, oh, fẹ́ jí àpótí ìbòbò kò sí ní tó ń jọ́ lọ́tẹ̀ yìí <laughs> ah, ọrùn ṣú laparo laparo kú sí ẹ gbádùn mi ó tẹ̀mí lọ́rọ̀ kí n fẹ̀mí mi di ọrùn iṣu làpárò bá kú èmi rẹ o èmi rẹ o. Ah. kí ló ṣe mọ́tò sáà oṣù tó máa ń ṣe náà òṣì ni mọ́tò yìí máa ń ṣe gbogbo ìgbà ló máa ń fẹ́ disgrace èèyàn ṣé irú èèní tá a fẹ́ lọ pàdé àwọn INEC ṣe ló yẹ kí mọ́tò ṣoṣì báyìí ẹ bá mi ẹ̀yà ẹ bá mi tẹ orí kíní yẹn ẹ má bá mi wò tó bá ṣèfín mú ọ máa ń ṣèfín kíní wáyà kan ó máa ń tọ́ ìmọ̀ra wọn bẹ̀yẹn òṣì ṣé irú èèní tá a lọ sí INEC office ni ó yẹ mo ti pọ́ǹpù ẹ̀ ẹ̀yà ẹ̀ ọ̀dọ́ mẹ́ta ti rà ẹ̀ no sir kò lè sir ẹ má wọ rí. tẹ bá gbé kúrò níbi oyún máa padà ń bẹ. ó dà mí sí i. a ní láti pe mechanic mọ́tò. ó ní di mechanic ni. ẹ máa tọ́ bá ṣe ẹ̀yẹ máa lọ ẹ máa lo èmi àwa bí mo ṣe máa wá káàbù tó máa gbé mi débẹ̀. káàbù kẹ. Ah, pé mi ò ní yẹjú ẹ lónìí èṣù gbọ́gbọ́n ni máa yẹjú ẹ lónìí. ẹ sà ẹ sà ẹ dúró ẹ dúró ẹ dúró ẹ ní láti lọ gbé ẹni táàkì mọ́tò méjì ni mo gbé wá bí. màá gbé kan fún yín kẹ́ máa lọ màá dẹ́ni káwọn boys mi kọ́ wá tún eléyìí ṣe then wọ́n á deliver ìpadà fún yín but pé ah, odidi leader wa ẹ wá máa ẹ gbà ẹ Why leader? ó máa ń jọ mí lójú ó máa ń jọ mí lójú. ẹ máa ń jọ <laughs> yín lójú. mi máa irú eléyìí rí kẹ́. nígbà tọ́mọ ní kí bàbá gba mọ́tò ṣó bàdùn bẹ́ẹ̀ ni tó bá jẹ́ pé mi lẹ́yìn mi ní dá mọ́tò yẹn. èyí kò tí ì pè fún mi kò tí ì fún mi. ó dàbí mi ti sọ fún mi pé máa gbé mọ́tò yẹn lọ́ta. kábọ̀ ṣe máa dé kúrò yìí fi no problem. ẹ bó jẹ́ tó lè fẹ́ tó ẹ̀ tó ẹ̀. kò sí wàhálà máa dé bá wà no ẹ ti wọlé a máa change mọ́tò yìí. ẹ má wọrí ó ti di dandan ẹ má wọrí. eléyìí kí n ẹ má gbé yẹn lọ. irú kan náà ni ojú ò lè tì kí wàá fẹ́ ṣe mi ò ní para mi pé ò ní dí inec office ni wọ́n ń pa a máa jọ ya gbogbo ẹ̀ mọ́ra wọn ni. Ah lọ́tẹ̀ yìí o. my leader. àwọn kan ló dáhùn àwọn kan ni o ọkọ̀ yàtọ̀ sọ́kọ̀ àwọn kan ló dáhùn o. Ah, ọbẹ̀ burúkú ni mọ́tò yìí wọ́n bá ní kí n gbélé ilẹ̀ ní gbé mi tó bá wọlé àgbélé padà fún un á lè gbèrè ń dúró fà fún mi tó bá wọlé. honourable hmm? ẹ pẹ̀lẹ́ ẹ kú ọ̀rọ̀ èèyàn ọlọ́run ò ní hmm. ṣe ní tẹ̀léńtẹ̀lé ọlọ́run á nínú ẹgbẹ́ yín ó dá mi lójú pé gẹ́gẹ́ bí position yín nínú ẹgbẹ́ ẹ̀yin àti party chairman ẹ close nígbà ayé wọn tí ó lè mú kẹ́ ẹ mọ one or two things nípa wọn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni a close gan-an a close o èmi àti party chairman ni we are very close. Okay. eléyìí ló máa mú mi béèrè àwọn ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín is there anybody tẹ́ ẹ fura sí àbí tẹ́ ẹ ronú sí tí ó likely kó ti bá party chairman máa fa gbọ́n mi sí omi òtó nígbà ayé wọn tó lè mú gbèrò láti rán àwọn agbanipa pé kí wọ́n lọ pa party chairman. èrò bẹ́ẹ̀ èrò bẹ́ẹ̀ láàrin pátì wa èrò bẹ́ẹ̀ àwọn tí mo lè lérò pé wọ́n lè ṣerú iṣẹ́ bí yẹn àwọn other parties ni ṣe mọ̀ pé pátì tó wà lù yìí ó pọ̀ gan-an wọ́n dẹ̀ mọ̀ pé lídà <laughs> àti chairman pátì wa àràbà ni igi olúwéré ni wọ́n dẹ̀ mọ̀ pé ìrókò lèmi gan tí ò ṣeé mú ìdọ̀ tó tó mú wọn ṣe gbogbo ń tàṣe yẹn kò yé mi kò yé mi rárá ọkàn mi sọ pé lára àwọn parties wọ̀nyẹn ló bá ṣiṣẹ́ yẹn ń hmm. bá ṣiṣẹ́ hmm. yẹn. other party mo fẹ́ fi dá yín lójú wípé àwọn ọlọ́pàá àti wà involved fully involved nínú àdéhùn ṣiṣẹ́ wa bí iṣẹ́ ó dá mi lójú pé láìpẹ́ láì jìnnà a máa get to the root of the matter torí pé à ń ṣe àwọn investigations kan adẹ́rìn from one place to another láti make sure pé a mọ ẹni tó pa party chairman so ẹ fún wa ní time díẹ̀ sí. well on that note ọlọ́run á máa fọyín ṣe because ṣé ẹ ráwọn pípò yẹn wọ́n mọ̀ pé àwa ló kan àwa ló lè ṣe é wọ́n mọ̀ pé kò sẹ́lòmíì wọ́n mọ̀ pé àwa ló lè ṣe é hmm. ìyẹn ni wọ́n ṣe ń dá gbogbo ọgbọ́n àyíníke àyípadà ṣùgbọ́n lábẹ́ àkóso bó ti kó rí kò ní ṣe kò ní ṣe. ok ẹ ní any other question a kàn sí. ẹ ṣe all o <sighs> mo o. ọlọ́pàá tó bá fẹ́ ṣiṣẹ́ wọ́n ṣiṣẹ́. Tán bá dẹ̀ fẹ́ ṣiṣẹ́ yẹn wọn ò ní rí ṣe náà ni. Àwọn ọlọ́pàá Nàìjíríà wa Wọ́n dẹ̀ pa leader just like that. Ah, ẹ̀rù bà o. Bí a torí kí wọ́n ti mọ̀ pé máà yìí jẹ́ backbone fún wa ni o. Ah, oh terrible there. Mi ni bọ́tà, tí mo bá di gómìnà lóyún, mo máa díò pẹ̀lú àwọn àwọn aṣebi yìí o. Could make sense now at all wọ́n kàn pa mọ́ just like that it could have been either of us ah man it's so scary. ah One ń ṣeré ni ọlọ́run àwọn alamadi gọ́fìnà bọ́lájì wo ló máa ṣe wọ́n ń ṣeré ni jẹ́ káwa náà ní lọ́kàn pé gbogbo ẹni tó bá ti fẹ́ joyin inú àpáta kò ní honestly ah. okay, it's just ó sad ah ah very sad bàbá Baba, ah party leader. ah just like that. máa ń dẹ̀ kú báyẹn ó lágbára o ọlọ́run ṣàánú wa o. it's very painful. ah very very. Hmm. okay like you said the show must continue show must continue my brother. The show must continue. Wọ́n mọ òru nìsun, ọmọ ìmọ́lẹ̀ lẹ́yìn, tí yín lógo dídán, yí ara jì. Jésù Olúwa wa. Ẹ dìde, ẹ dìde. Ẹ pẹ̀lẹ́, ẹ pẹ̀lẹ́, Jésù wa dúró tì yín bá a ṣe ń gbàdúrà ẹ lọ ṣe rí ọlọ́run fi yé mi wípé ìlànà tẹ́lẹ̀ fẹ́ tọ̀ yìí nípa òṣèlú bí kò sí ní tó burú jù ń bẹ̀ nítorí pé àwọn ẹni mímọ́ náà wọ́n ṣe òṣèlú Samuel nínú bíbélì òṣèlú ni olórí orílẹ̀-èdè ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó súnmọ́ ọlọ́run ó dúró tọ ọlọ́run ìtọ́ni ọlọ́run ló lò títí òpin ẹ̀mí ẹ̀ wọ́n ṣe náà olórí orílẹ̀-èdè tá a lè pè ní pírẹ́sidẹ̀ntì ńgbà náà ó dúró tọ lọ́hùn nítorí náà ẹ jọ̀ọ́ ẹ dúró tọ lọ́hùn ìlànà tí ẹ ti ń bá bọ̀ láti ilẹ̀ yẹn òun ni kẹ́ ẹ máa tẹ̀lé ṣe ti wọ́n ọlọ́run àdúró tì yín ọlọ́run àdúró tì yín ọlọ́run àṣẹ ojú rere àti ìmọ́lẹ̀ rẹ̀ àmọ́lẹ̀ sí i lára ṣe gbọ́ ọlọ́run àdúró tì yín. Eh, but um, shepherd um, mo fi ìpè bóyá ó ní àwọn nǹkan tẹ̀ máa fún mi ni. Eh, you know, according to my friends, wọ́n máa ń sọ fún mi pé ẹni tó bá fẹ́ run fún politics ó gbọ́dọ̀ wẹ̀wẹ̀ kan, ọṣẹ kan. So I was wondering ah. bóyá ó ní àwọn nǹkan bẹ́ẹ̀ tẹ́ máa fún mi. I don't know. Ẹ gbọ́ orin tí ẹ̀mí gbé wá nígbà tí mò ń gbọ́dọ̀ fún yín. Ọmọ òru ni sùn, ọmọ ìmọ̀lẹ̀ lẹ́yìn tí yín lógo dídán jìyà ọmọ ìmọ̀lẹ̀ nìyí. Ẹ nílò ẹ̀ funfun ni yín. ẹ nílò e! ẹ má yà sọ́tún ẹ má yà sósì o ẹ súnmọ́ ọlọ́run ẹ dúró ti ọlọ́run nílànà yẹn gbà bá rìnrìn àjò yẹn bọ̀ ó ṣeé ṣe kẹ́ ìta kan tó dààmú àlejò ẹ má yà kúrò ní ọ̀nà ọlọ́run o ìtọ́ni ọlọ́run ni ẹ béèrè fún ẹ súnmọ́ ọlọ́run ẹ béèrè tọ́ni fi ọwọ́ ara ẹni ara ẹni ká má sí ẹsẹ̀ gbé ká má fi ẹsẹ̀ ẹ máa kó fún àwẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó lè ṣeé ṣe kó ṣe pé bóyá láàárọ̀ ti dàgbọ́ méjìlá àwẹ̀ náà ni ọlọ́run ọkàn ni ọlọ́run nílò tó bá tún dọwọ́ òru ẹ máa jí ẹ máa bọ́ ọlọ́run yín sọ̀rọ̀ ọlọ́run á máa tọ́ yín tẹ bá ti dóríta kan tí kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ tẹ̀lé dóríta ọ̀hún bá ti dóríta tó fẹ́ dàrú ọlọ́run ní kẹ́ ẹ dì mú ìdákóró ẹ ọlọ́run ní kẹ́ ẹ dì mú má jẹ́ kó yẹ o ṣẹ́gbọ́ ọlọ́run àwa pẹ̀lú ẹ jẹ́ ń sáré bá kó àwọn nǹkan tí mo ọlọ́run ah. <laughs> á dúró tì yín o ọlọ́run á dúró tì yín. Eh. ṣùgbọ́n Tọ́lọ́túnjí fi tiẹ̀ kó bá mi mú kékéké mú yányányán díẹ̀ ọmọkùnrin ò tó díẹ̀ ọmọkùnrin ò tó Ọlátúnjí ò dá mi lóhùn àfìgbà tó bà ayé mi jẹ́ òun nìyẹn sì ìjọ làwọn ẹbí ò ní wá kẹ́rù mi dà síta ẹni tí mo fẹ́ tí kò sọmọ láàrin wa. Hmm. ṣé òṣèlú là ń ṣe nísìnyí ni àbí ọ̀jẹ̀lú ta ló ṣèlú ta ló jẹ̀lú ah Ọlátúnjí. bàbá mi gẹ́gẹ́ bí mo ṣe ń ṣàlàyé fún yín lọ ọ̀rẹ́ mi tí mò ń sọ fún yín ni Bọ́lájí ó fẹ́ jáde fún ipò gómìnà ṣẹ̀dẹ̀ mọ̀ wípé inú ayé níbi tá à ń sọ yìí mo wá fẹ́ kẹ́ bá mi tọ́jú ẹ̀ kí wá ṣe tí tọ́jú ẹ̀ lásán mo fẹ́ kí gbogbo nǹkan yẹn ṣe é ṣe kó dẹ̀ wọlé sórí ipò tá à ń sọ yìí bẹ́ẹ̀ ṣe ń wo yìí bọ̀tá ni o gbogbo nǹkan tá à ń ṣe yìí ó kàn rí bákan lójú ẹ ni bọ̀ṣẹ́ tèmi bá wà ní position láti lè ràn lọ́wọ́ tí mo dàn mọ́bi tó ń lọ tí mi ìbá lè gbìyànjú ẹ̀ kò ní dáa kọ́rọ̀ wá já sí pàbó lọ́jọ́ iwájú káwa méjèèjì kájọ gbégbá orókè ìgbà nínú tèmi náà máa dùn pé àjọ rẹ̀. àwọn lọ fẹ́ jáde gómìnà. bẹ́ẹ̀ni. orúkọ ẹ̀ tí jẹ́ lẹ́ẹ̀kan sí. Bọ́lájí lorúkọ ẹ̀. fún mi lọ́wọ́ àlàáfíà rẹ̀ lọ́wọ́ àlàáfíà. ọwọ́ ìwọ̀n ni kò mú ok eléyìí súnmọ́ wọn báyìí. ọkọ oríire ọkọ oríire ah <coughs> orí ló tẹ̀lé débí o hmm. orí tẹ̀lé débí ah, ah, ah, Elédùà ló ní kọ́ ọmọ wá lásìkò tó mú wá yìí àwọn èèyàn ti mọ̀ pé ó fẹ́ jáde wọ́n ti ń lépa rẹ̀ hmm. Hmm. àmọ́ níbi tó wá wọ̀ yìí ọgbẹ̀gbà <laughs> orókè ọjàwé olúborí a ṣiṣẹ́ tó lágbára fún un ẹ jọ ṣe àṣeyọrí ni ojú òsì ní tì ọ àmín àmín hmm, àmín ẹ fọkàn balẹ̀ hmm, ṣíṣe ni a ṣe. ẹlẹ́ẹ̀kejì ni pé ṣẹ́rí gbogbo nǹkan tí a fẹ́ ṣe hmm. nǹkan tó máa ná wa bí wàhálà ṣe tó bó ṣe máa ṣe mo ṣetán láti gbé gbogbo ẹ̀. àgbà ni gbà á gbọ̀ pẹ́. bàbá because mo sọ́lẹ̀ kan mo ní bọ̀tá ni gbogbo nǹkan bá ń ṣe kò yé sí ṣùgbọ́n mo mọ̀ pé ojú òní tì wá lẹ́yìn tá a bá ṣe gbogbo nǹkan tá a fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe bálára ṣe tó yẹ wọ́n mo fẹ́ kẹ́ ẹ bó náà ṣe kò yẹ bàbá. yọ yẹ yọ yọ ṣọ rí ibi tó dé yìí ilé olúwa tẹ̀fín ní wọlé ẹ̀dùn lọ́wọ́ yìí ẹyẹ méjì ìjàṣà náà nífẹ̀ẹ́ lomi ìṣe mí mm. ń ṣiṣẹ́ fún ọ ọ sì gbégbá orókè ọ tiẹ̀ ti dáa fún ọ ọ̀rẹ́ gidi lọ ní o <laughs> ẹ fọkàn yín balẹ̀ iṣẹ́ ti di ṣíṣe ọba ayé wọn kì í bínú ọba ọ̀run ọba ọ̀run wọn kì í bínú ọba àjàbò bírímùbírímù ọba àjàbò bírímùbírímù wọn kì í bínú ọba àrìṣà ọba àrìṣà wọn ò bínú ọba amákinlóde ìrànjẹ́ olú kì í bínú olú ọ̀ṣì kì í bínú ọ̀ṣì ọba ayé wọn ò bínú ọba ọ̀run ọba ọ̀run wọn ò bínú ọba àjàbò bírímùbírímù. gómìnà ah, súnmọ́ bí ìdí iṣẹ́ làwà yìí kí n gbé gbà lè gbà rún malẹ̀ mi gbé. William sọ oníbọ̀tá ni ọ́ gbé kínní. Ah. Ah, irú iṣẹ́ wo ẹ gbé gbé ọ̀gbélé lórí ni. bọ́lá kí ni kí n fi ṣe. ọ̀gbélé lórí ni. kí n gbélé. àṣẹ iná ni iná fi ń múná àṣẹ òrùn lóòrùn fi ràn. gbélé gbélé.